فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adá ọpẹ́ fọ́lọ́run ọba àlékún ìkẹ́ Ọlọ́run orí ajẹjẹ tán Ọlọ́run kó máa bá anabiwa Muhammad sallallahu alayhi wa sallam ní ìjẹta gbàtí a ka aya tí a kà aya eighty four nígbà tá a kà a wa ní ológiri àwa ni pé ó ní àwọn àlàyé tó wà ní abẹ́ tí a ní láti ṣe àlàyé tó fi já sí pé nǹkan tọ́lọ́wọ́n bá ń sọ gangan òun là ń sọ fún àwọn èèyàn tó fi já pé tọ́lọ́wọ́n bá ń sọ nù àlùkò hánì gangan ní ká lọ gbọ́yé kó sì wà lórí ẹ̀mí wa. láwùjọ tá a wà yìí asàfẹ́kù ìmọ̀ nípa tawhid ìmọ̀ tawhid asàfẹ́kù rẹ̀ tabani tawhid tawhid tí agbóyè rẹ̀ tó ṣe déédéé ti àwọn ahli sunnati wal jamaa tawhid yẹ pé agbóyè rẹ̀ ó ṣeré tàwíìdù àwọn sọ̀hábà aṣàfẹ́kù rẹ̀ láwùjọ yìí púpọ̀. tí a bá wọ ọ̀pọ̀lọpọ̀ alimadarisu alislamiya àwọn ilé àwọn ilé ní uniform nínú àwọn subject tó máa ń kọ́ ilé kéwú náà bẹ́ẹ̀ kọ́ ó wà lára àwọn subject tó máa ń kọ́ but yóò jọ wá lójú pé kí ló wá dé tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ń táwọn ọmọlẹ́kẹ́wú gan ń ṣe àtàwọn àáfà tí wọ́n jẹ́ mọ̀dárí ṣùgbọ́n jẹ́ olùkọ́ nǹkan tó tako tàwáhìdù ni. àwọn tàwáhìdù tí wọ́n ń lò tàwáhìdù àṣàyọ̀rọ̀ ni tàwáhìdù àwọn alimaturudiya ni òun ló pọ̀ nù ọ̀pọ̀lọpọ̀ àwọn kútùbù tawhid àwọn tíra tó ń ṣe tawhid ń lè kéwú alákọ̀ọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì àwọn lábáwá máa ń kòwé kan pé fáàkìdù shay'in la yu'ti ẹni tí ó máa ní nǹkan ò lè fún yàn. ẹni tó fẹ́ kọ́yàn ń ta òhìdù gangan nílé kéwú àwọn ilé kéwú kan rí pé ẹni yìí ó lè tú tírà àwọn akẹ́lẹ́ ó kẹ́kẹ́ ẹni yìí yá ó lè gbé tírà kó sì máa tu ó yá àbá ẹ máa kọ́ta ẹ máa bá wọn ta òhìdù yóò kàn máa tú kéwú fún wọn ni kò ní sàlàyé mùdùnmùdùn tí ń jẹ́ tàwọ̀hìdù àwọn ẹni tó bá táwọn ilé kéwú fi ní pọ́blẹ́mù nù tó fi jẹ́ pé kọ́dà àwọn ọmọ iléèwé níléèwé tàwíìdì ń yí àwọn èèyàn tábàtọ̀ níléèwé kìí sì sọ secondary level mò ń sọ nípa yẹn sísàn ni níbi tí yẹn rò pé ẹ̀kọ́ ayé lásán náà lọ́kọ́ mbẹ́ bí àṣà sheikh wa aminullah baba madina rahimahullah ta'ala baba wọn bá ń sọ̀rọ̀ yìí a máa ká wọn lá bá a ẹni tá òrùpá banú náà sì ń ba lálẹ́ jẹ́ náà ẹni tá òrùpá ba lálẹ́ jẹ́ náà sì ń banú náà èyí ń jẹ́ sí àwọn àfà níta ẹ̀ka balọ̀dà níta ẹ̀ka máa bá ilé kéwú ilé kéwú àfi bá ń bẹ̀ ilé ìwé láti máa bá gbogbo alátìmọ́tò ẹ̀ka bá ń léwé pé bí bá dé léwé ṣé ń kọ́ ẹ̀ lẹ́sìn léwé ẹ̀yin tẹ́ ẹ ṣe bioprimary jáde ṣé sọ́bíjẹ́tì kan bẹ tẹ́ ẹ gbọ́n sí kọ̀ǹpọ́sì ni tó nìkan sí pẹ̀lú ẹ̀sìn kódà ní kódà àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ yunifásitì ààrẹ tó jẹ́ ti ìsìlámù kò sí kọ̀ǹpọ́sì pé ẹ̀kọ́ táwọn yìí dùn mẹ́ ẹni tó wá ṣe gba chemistry náà ṣùṣàn ni wọ́n ń gbọ́ táwọn yìí dì í sì ń jẹ́ sí iye ó dẹ̀ ń practice ẹ̀sìn rẹ̀ sọ́kà fi rò pé kò sí ti bẹ́ẹ̀ bí ìwé ayọ̀ àgbákò náà lọ bí ó ṣe jáyé nìkan ní bẹ́ẹ̀ kò sáré kìámà mẹ́ ìtumọ̀ sí bàbá ń tọ́nu ibi tí ó ti rọ́ọ̀lá kìámà ilé kéwú ni. ẹni tó ṣe mẹ́sìn láyà ṣíṣàn ẹ wọ́n ń rí ó dẹ̀ ń practice Islam ẹ wá rẹ̀ ń tó lọ ilé kéwú wọ́n ń di wàhálà káàkiri wàhálà imagine ibi kan máa ń bẹ̀rẹ̀ wé ṣé kí ní ìjọba tẹ̀lé kan prove ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n tó ń lọlé kéwú bí ẹlẹ́kọ̀ọ́ bí alákòótọ́ lọ ẹ̀kan prove wàhálà wàhálà àdúgbò tẹ̀ máa ń di káàkiri yìí sáà nẹ́bi àwọn ẹ̀bí ṣerú ẹ̀ àfa àti kọ́ níta òdì lẹ́nu àfa àti kọ́ níta òdì lẹ́nu onídìí wàhálà káàkiri yìí o kí ló dé kọ́ yẹn mi tàwídì ṣé wàá kọ́ mi tàwídì pé wọ́n ní ẹ̀mọ́ yẹn sẹ́wọ́ yọ aká fún yín kí ló yẹ àwọn alábàá ti yẹ mọ́ dáhùn lóhùn ibi tí bóyá mo ti wà nìyẹn ilé kéwulẹ̀ ti fi wọn tako hijabu ìbí wọn sọ pé akébẹ̀ ẹ̀kọ́ ẹ bá ní wọn ní pa gbogbo àwọn ilé kéwu aláṣọ dúdú ni ẹ̀yin tẹ́ bá lọ́mọ ń bẹ̀ ẹni kó lo nìkan bù lọ́lọ́la ẹni kó lo nìkan bù lọ́lọ́la lóbi jẹ́ kọ́kàn dálé kéwulẹ̀ ni kò nítumọ̀ sí wọn wọn ò ní gọ́ọ̀yà wọn ò ní hádàbù tó dáa. ṣe torí kílẹ̀ fi dálé kéwúlẹ̀ gan ṣé nítorí pé káwọn yẹn lè gbọ́ tọ́lọ́ǹta lẹ́bì ni wàhálà ìtòrí ẹ̀kọ́ ìkan náà ọmọ ilé kéwú rẹ̀ ń táwọn bá dá ọ̀rọ̀ wá ah, wá àwọn ìdásọ́rẹ́ ti yàn yín ilé kéwú. ìtì ń bẹ lára wọn náà nù ìtì bẹ lẹ́mìí wọn ni kàn sọ jáde ni kò ń wé kọ́yìn lẹ́sìn lé àwọn mọ̀dárí sùsùlámì àwùjọ yìí àfilé kéwú súnà nìkan ni wọ́n fi máa kọ́ yín bá ṣe ń lo kéwú tí yẹn bá ké ìdímẹ́lẹ́ kéwú súnà náà nù ẹ wá jásán lábáwá. náà gbogbo eléyìí àròyé kan kí ló ní kan ṣe pẹ̀lú tẹ̀síìrù tí a fẹ́ ṣe lénìí mo ní a tú àyà yìí a tú ní bọ́rọ́ gidi ó wá láwọn kankan tó yẹ kó lọ bẹ́ẹ̀ ó yẹ ká mọ̀ tọ́lọ́run bá ń sọ ọlọ́run ní kúl ìwà nábì gbogbo bí wọ́n bá ti ní kúl ọlọ́run ní ká nábì ó sọ fún àwọn èèyàn nu ìgbà mi ò lè jẹ́ gbogbo èèyàn ìgbà mi ò lè jẹ́ àwọn kanú àwọn èèyàn ó lè jẹ́ àwọn tó dáa ló ní kó sọ fún ó lè jẹ́ àwọn tí ò dáa ló ní kó sọ fún kọ́lá ìgbà mi ò lè jẹ́ ọ̀ṣọ́ àwọn obìnrin nìkan àmọ́ mi báyìí àwa dé ẹnu àwọn èèyàn lẹ́nìkan bá wí sọ fáwọn àwọn hálùlù kìtàb tá à ń bọ́ lọ́wọ́ bọ̀ ọ̀rọ̀ hálùlù kìtàb ọ̀rọ̀ yehudi àti nasọ́rọ̀ àwọn jù àtàwọn christian òun lọ́rọ̀ ń bọ́ lọ́wọ́ bọ̀ pé anabiwa muhammad sallallahu alaihi wa sallam gbogbo ntọ́lọ̀ ń fi ràn ń pe ń tó wà lọ́wọ́ yín ń pe ní òdodo ó kàn bá mi pé òdodo ni èyí tí ń bẹ lọ́wọ́ èyí tí ń bẹ lọ́wọ́ yín gangan ni o ṣẹpá ti sọ lánàá àbí ń jẹta là ń sọ yín o pé ṣé ìsìnàdùn bẹ fún báìbù lónìí pété àlejò àpẹẹrẹ báìbù yìí gangan lóòótọ́ èyí tẹ́ sọ kalẹ̀ fánábì yìí sá gangan nu is there any proof? O mo sọ fún yín jọ lájọta pé tẹ́fẹ́ proof bá wà ní wọ́n ti challenge wọ́n challenge ẹni tó jẹ́ pásítọ̀ kan èbó ni lára àwọn kan tó sún tó fi di mùsùlùmí nìyẹn kódà not ordinary muslim ó di hàlù sunna wọ́n challenge ẹ̀ ni pé kí ni ìwé tó ń pè kiri ìwé tó ń pè kakiri kakiri yìí ṣé yìí tẹ́sán fún anábìyàn pè kakiri yìí ó ní olóyè ni kí ló prove ẹ̀ èdè wo ni wọ́n fi sọ èdè kalẹ̀ èdè wo náà fi sọ báyìí kalẹ̀ fún anábìyàn àyíṣá ó lè do ẹgbùrù ni so ibẹ̀ náà ti translate ẹ̀ sí English àbí oníbẹ̀ ni ibẹ̀ náà ti translate ẹ̀ sí Yorùbá oníbẹ̀ where the source ìwé ngangan dà tẹ́ ti kọ àwọn eléyìí jáde ó sì ń kórì ó lóun sì ń kórì pé ah òun òun ò béèrè òun béèrè láyé òun lọ́dọ̀ òun rí òun náà sì ló ń débẹ̀ rí ah òun àwádìí òun wá wá gbogbo òdì kọ́dọ̀ òkú nídìí gbogbo nǹkan ló wá káàkiri kò rí ó wá ń tẹ bá dénú ọjà ẹ̀rí quran tí wọ́n kọ lédè wọ́n tú lédè ìbò ẹ̀rí tí wọ́n quran tí wọ́n tú lédè lábáwá àmì lédè haúsá lé ẹ̀rí èdè táwọn yẹn tó bá ti wà lágbàáyé níbo ni wọ́n ti tú èdè wo náà fi sọ̀kalẹ̀ fún Muhammad ó lábáwá ẹ̀rí pé sọ́ọ̀tì lábáwá kò sí mùsùlùmí jọ ní máa ká kò sí mùsùlùmí tí ò ní máa ká ẹ̀yìn òkè lábá lélẹ́ yìí ọ̀rọ̀ yẹn dún ńlá káyè dáadáa nítorí di mùsùlùmí nù. olóbi jáde pé ọlọ́run wa ń sọ fún wọn yà pé wà nẹ́bí wàá sọ fáwọn tá a sọ yìí o amẹ́nà bíláì àwa gbàgbọ́ pẹ̀lú ọlọ́run ẹ̀ẹ́rì ẹlòmíín ti tẹ̀ fónù ṣe sínú àwẹ̀ yóò ti tẹ̀sí inú àwẹ̀ yóò sàkádé yà yìí òun náà wá ní wọ́n tún á lòun wọ́n ní amanna billahi agbọ́lọ́ngbọ́ àwọn kan túbà náà ní agbọ́lọ́ngbọ́ kí ni ìtumọ̀ ìmánì gbogbo àwọn tó ń ṣe wáàsí fún ọmọ túmọ̀ rẹ̀ nínú tí ò jẹ́ kí àwùjọ yìí padà dùn nínú. àfa tó fẹ́ sàlàyé ìmánì tó náà ó máa ní àfa tó yẹ pé ń gbàgbọ́dọ̀ wọn mọ́sáàsì òótọ́ rere yìí o èmi àtẹnìkan èmi àtẹnìkan ṣe wọn mọ́ṣáláṣí wà láyà àfáà ni ń pè rẹ̀ tó àwọn ògbọ́n ọmọ pé wọn lè láàfà afẹ́ wọn mọ́ṣáláṣí mọ́ṣáláṣí di àmẹ́ náà ni. bàtà wọn mọ́ṣáláṣí ká dáṣà wọn mọ́ṣáláṣí àìdè á ó ní ń bọ̀ ọ̀fẹ́ yàgbẹ́ ni ó ní òun yàgbẹ́ kí ló wá dé ẹ̀ ń bọ̀ náà ah, ọ̀dà ó wá bọ̀ ó dé kí ló lọ sí ó ní mo lọ tú pàrọ̀ lẹ́nu. ilé inú yà bá tẹ̀sí débi amọ́nàbí láyé àtàrà yẹ fún yín. sóyè sóyè òun náà amọ́nàbí láyé agbọ́lọ́ngbọ́ tí a mọ̀ tó ìgbàgbọ́ ká kíní kan the word ìgbàgbọ́ gbólóhùn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí pé nígbàgbọ́ tí o bá ti gbólóhùn bẹ́ẹ̀ tí o bá ti gbólóhùn yẹn bẹ́ẹ̀ ni tí o bá ti kàn yẹn bí gbàgbọ́ rẹ téèkì gbàgbọ́ ni. atẹ́sídẹ́ẹ́kù pé pé gbólóhùn ti bẹ́ẹ̀ gbàgbọ́ nù. tá a bá ti rí tàṣídìkù níbi ìmánù ìmánù fake ló ń gbé káàkiri ọ̀ọ́ni ọ̀ọ́ni kò wá tàṣídìkù mímọ́ náà yẹn lónìí. ẹlẹ́gbọ́ ló ń gbọ́ ẹni tá a bá gbàgbọ́ tó bá ń rìpọ́ọ̀tù fún wa tó bá ń fún wa ń rìpọ́ọ̀tù tá a bá gbàgbọ́ lóòótọ́ ní táàbù pé ẹni yìí agbàgbọ́ lóòótọ́ tẹ̀sídíkù yẹn gẹ́gẹ́ òun láàmú fi ẹgbàgbọ́ bọ̀ tí o bá ti tẹ̀sídíkù mẹ́ ẹ kàn ń fẹnu sọ pé ẹgbàgbọ́ ni ẹgbàgbọ́ ọlọ́run bá ń rìpọ́ọ̀tù fún yín nùkùn hàn ó ní tí mo fẹ́ lélẹ́yìn ó ń rìpọ́ọ̀tù fún yín tí mo fẹ́ sí tí mo fẹ́ lélẹ́yìn tí mo fẹ́ lélẹ́yìn eye mùsùlùmí mi àlónìí tó ń fọ́ lóun ti mẹ́ nùkùn hàn bẹ́ẹ̀ bá gbé kùránì kalẹ̀ lónìí kẹ́ gbé mùsùlùmí kalẹ̀ kẹ́ mọ́ fi kùránì wọ́n pé ẹjá máa fi ẹgbẹ́ mùsùlùmí ẹ máa fi kọ́ á ní àtẹ́sí ẹ̀. ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí fi wáàdìn wọ́n dúró lọ́tọ̀ ni wal islam wal qur'an fi wáàdìn akhar ní ti qur'an náà dúró lọ́tọ̀ ni mò ń jọra wọn. sọ ẹlẹ́yìn nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run ọlọ́run dẹ̀ ń sọ fún pé nǹkan báyìí ni ẹ ṣe ẹ̀ẹ́dẹ̀ ó ní tẹ̀bá ṣe nǹkan yìí ní tí tẹ̀yìn rẹ̀ bọ́ rèé ẹ̀ẹ́dẹ̀ ṣe nǹkan yẹn ẹ tẹ̀sídíkù ni reaction wa onípe ní àtẹ̀sídík ẹlẹ́gbẹ́ ọlọ́run bá gbọ́ ọlọ́run wa ní ẹ̀gbọ́rọ̀ mẹ́lòmí lọ́lọ́run àfẹ́mí wá ìdáàbòbò lọ́dẹ̀ lómi àfẹ́mí wá dé pàrọ́mọ́dì mo fi ọlọ́run búra subhanallah ọ̀rọ̀ ìgbà mi lọ́kàn jẹ́ díẹ̀ mo fẹ́ sọ yìí o nítorí pé Saudi ló ti àwọn ò tí gbọ́ nǹkan kan yé a fẹ́ràn tó wúgbà wọn kí wọ́n fẹ́ràn èdè lábáwá àwa já jámúyà kan lẹ̀ bẹ́ẹ̀ jámúyà tó tòrọ́ fún àwọn bì ń la pé a máa ń fẹ́ ti àwọn àfáà tí wọ́n mèdè sọ ọjà la máa ń lò gbà yẹn ìgbà yẹ ọ̀rọ̀ ó ṣe àkídà ìsàkídà àìtẹ̀sí àti ìráyè tẹ̀gbà àti ẹ̀gbọ́n rí àfáà yẹn sáwọn ló ti parí dìsímbà yìí gbàtà gbọ́ súnà yìí tó fi dò ní ojú ẹ̀ tó máa fi wò ẹ̀yìn yóò sì máa tan àwọn èèyàn ó wá wọ jàlámíà white níbi jàlámíà tó wá wọ̀ ṣẹ̀pẹ̀ ọ̀dọ́ náà nítorí sọ fún ajọ́nù níta sí pẹ̀lú bọ́ tó gbé lọ́wọ́ ìgbà àwọn òtí ìmọ̀ súnà sí kankan pé àwọn kan tẹ̀ wà lálùsúnà ọ̀tí mò ń sọ yìí bí eighty ni mean nineteen eighty four ọmọdún mélòó lẹ́mìí nineteen eighty bí bí ninety seven ninety eight ṣé wà nífi ó wá wọ jàlámíà ó wá jòkó lórí tíṣà kò sí tébù wájú rẹ̀ níbi ìsàlẹ̀ jàlámíà nínú jàlámíà báyìí ó wá ka ó ti wé tíra ó wá fi pain ó wá fi mú tíra ìmọ̀tọ́ rẹ̀ mo rí báyìí bẹ́ẹ̀ ìhàn àrísí kankan gbà àwọn èèyàn mọ́tì kankan gbàtà gbọ́ súnà yìí táwọn ọmọ àfáwọn títún wá rí láàrin àwọn àfihàn súnà tó ń pè rálù súnà inú mi máa ń bàjẹ́ ni súnà tẹ́ ń pariwo fáwọn èèyàn lẹ́yìn aláì turu ẹni yìí yóò máa ṣe mọ̀ṣọ́lọ́ ìmọ̀nà mi lọ́ ìpọ́n bá ṣe darí sáré ọ̀bẹ tí wọ́n rọjú tí wọ́n ṣe darí ìmọ̀ ń gbóná ara wọn ní bá ìmọ̀ṣọ́ mọ̀ọ́mọ́ fínà fídà ìṣúrí pátákùnà bí àwọn fẹsẹ̀ rẹ̀ abẹ́lẹ́ sí wọ́n rẹ̀ pé ah, àwọn tó ń ṣe dáwà Nàìjíríà tí wọ́n lọ́sọ́ àwọn tí wọ́n ń tíra gan o kèé pẹ́ kìí ṣe àárẹ̀ tara fa ẹ̀mí wọn ò gbé mọ́ ọlọ́run ní mọ́ni pẹ̀lú ọlọ́run wọ́n sì di nǹkan mọ́ra island iman so àtẹ̀síkù máa ń bẹ́ẹ̀ bí mọ́ni wa tẹ́ bá lọ gbọ́ náà wọ́n bá gbọ́ ẹ gbọ́dọ̀ máa ń gbọ́ tí máa ń sọ fún yẹn gbọ́dọ̀ máa tẹ̀lé ẹ gbọ́dọ̀ máa tẹ̀lé ọlọ́run ànábì sí yín ó ní ẹgbàá nábì gbọ́ nítorí bá sọ fún yẹn tẹ̀lé àti ọlọ́hàn

ẹlòmí ò kàn dákọ̀ aláwọ̀ ni ọ̀bọ̀n tí mẹlẹ́mi rẹ̀ ah, ah, ọlọ́run ọkùnrin yìí rí mo sì rí òun náà máa fọ́ pé ọlọ́lọ́mọ wá ó pọ̀ mọ́ kejì ẹ̀kẹ́ lọ́tún tó kò tún pa ó sì ní rí mo ti rí ọ̀rọ̀ ìmọ̀ni ni ọlọ́lọ́mọ wá sódún lẹ́mi rẹ̀ bẹ́ẹ̀ ẹsìn ní kúlẹ̀ amánàbè láàyè ọlọ́gbọ́ náà bá gbọ́ sotẹ́ bá lè gbọ́ náà bá gbọ́ gbogbo nǹkan tó bá rọ kí ká ìgbọ́ náà gbọ́n agbọ́dọ̀ mọ́ rí lára rẹ̀ mùsùlùmí gidi èdè nǹkan mọ́lé alẹ́ nìkan sọ́njọ́ ní kírísítẹ̀n lẹ́nu yẹn ó láwọn mùsùlùmí tó máa ń sóògùn wọ́n ti dúpẹ́ mùsùlùmí ń sóògùn mùsùlùmí ń sóògùn mùsùlùmí ń sóògùn o kò sóògùn lára ń tọ́nà fi rán sílámù fún wa àwọn àáfàá náà ya yàkuyà náà dolóògùn tẹ́bá délé àfáà mi ẹ̀ ní bátírà àwọn tíra tẹ bá bá àwọn tíra kùndí nankali bí wọn bá fẹ́ lówó kí ni ó ṣe àwọn tíra tẹ máa ju rẹ nu. ẹ̀ẹ́dìlẹ̀ àfa mi wà láì àfa kan bẹ alọ́lẹ̀ ẹjọ́ kan gbogbo ẹ̀yin fẹ́ǹsì báyìí de kòkò lábá mẹ́fẹ́ tí ń tẹ̀ kọ́. kòkò omi ìgbà tó báyìí mẹ́ ó wá fi ráǹdì lé báyìí ní kòkò èyí wáyé rẹ́ bíi sùdí ìbá lóun ní ìgbàgbọ́ agbọ̀dọ̀ mọ́ rí àpẹẹrẹ ìgbàgbọ́ lára yẹn. ó wá ní amúnà wà mọ́ òǹzílnà àlẹ́yìnà ẹ wo kọ́dà nígbàgbọ́ pẹ̀lú tí wọ́n ń sọ̀kalẹ̀ fún wa. tí ó yẹ kẹ <laughs> àwọn ẹsẹ̀ ìṣẹ̀tẹ̀ sírì náà ẹsẹ̀ ìdẹ́yà yìí. a nígbàgbọ́ pẹ̀lú tí wọ́n ń sọ̀kalẹ̀ fún wa kí ni ó sọ̀kalẹ̀ fún wa alukurhan àti kí ni táwọn èèyàn gbàgbọ́ àáfàá mélòó níyàwó rẹ̀ ń lò jáàbù lẹ́yìn àbá súnà bí bá ṣèṣin tí atẹ́gùn súnà ń fọ́n káàkiri àkiri làwọn yàrá àfa náà tó ń lo ìjáàbù ẹ̀mọ́sán lẹ́nu àwọn uniform hijab ọlọ́run ni a lo yunifọ́ọ̀mù hijab àwọn kan lo hijab lónìí yunifọ́ọ̀mù náà ń lò tẹ́bá ti wá rí wọn ẹlòkìní à ah, àwọn làtífù rèé hijab lẹ́fi dá wọn kọ́lá ìbá ti ìrókọ lẹ́yìn wọn. Ah, irú hijab táwọn ẹbí ló lẹ́nu sẹ́nu hijab tọ́lọ́ ń tú egun arúgbó wá nínú ẹ bá lẹ́yìn wọn ẹ bá ti rí àwọn hijab àwọn ẹlẹ́yìn à ah, tàwọn giant rèé ẹ bá ti rí àwọn ẹlẹ́yà àwọn fatiwu rèé fatiwu kọ̀ọ̀rí ibù ìjáàbù ló fi rí pé ẹ̀ẹ́rì pé tó máa ń lo àsàlátù nìkan bí àwọn christian náà ni ẹ̀fẹ̀ ẹjọ́ra yín náà kú bí fọ́ alukúfúrú mi látò wà hídà. àwọn kan bẹ́ẹ̀ náà christian ni àwọn ìwọ bàtà. ẹ̀ẹ́rì pé èmi máa ń sọ fún mi pé ó ti wáyé gbàtẹ́ bá wọn fún mi lẹ́nu ìwọ bàtà tó bá lọ́fíìsì náà tó di kákákú kúkú níjọ́ tí wọ́n bá wọ aṣọ wáìtì nìkan tí olówó bàtà. tí wọ́n ń bẹnu bẹ́ẹ̀bù pé tẹ́ bá ti wọ aṣọ wáìtì nìkan lẹ́gbẹ̀ẹ́ wọn bàtà. tó bá lọ ọ́fíìsì náà wọ́n lọ bá wọn wò. níjọ́ ń ta fíwọ́ ti já ọ. mùsùlùmí tó bá nírògbọ̀n tó fi sòkòtò lẹ̀ kí ló ń bá abúgàbùgà láti sòkòtò lẹ̀ yọ ọmọ ẹ̀ kálá àwọn kíníkan bí ò nídìí ẹ̀rí kí ẹja máa wẹ́rì tẹ́bi fínísì wọn làákàyè náà wọ́n gbé kalẹ̀ làákàyè náà lẹ́yìn ẹjú wọn torí làákàyè ni wọ́n bá ti wọṣọ white ìwé máa sọ́ọ̀dì wọn ìmọ̀ àwọn ọjọ́ wọn o àwọn bá ti wọ white báyìí kọ́dà bí ìbá ṣe Sunday náà white báyìí kò ní wọ bàtà ṣẹ̀rí lẹ́ ń pè wọ́n. bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí wà mọ́ ohun sílẹ̀ àlẹ́ iná kọ́dà nígbàgbọ́ pẹ̀lú tẹ́sọ̀kalẹ̀ fún wa síbẹ̀ ló wá rí nìsí ààrẹ tí mo ti lọ bọ́ àwọn ìjáàbù ni ìjáàbù uniform ọlọ́run bá ó sàlàyé fún wa pé ẹ̀yin mùsùlùmí obìnrin bẹ́ẹ̀ sì lò jáàbù rí kọ́lọ̀ ojú rẹ̀ la bá ti lò ànábì náà tún wá ti tẹ̀síìrù rẹ̀ fún wa àwọn sàbẹ̀ náà tún sàlàyé tánàbí sọ lélẹ́yìí o àwọn ìjábò lóṣù ká ẹwùgbà tí ẹwùgbà Yusufu Yusuf ìjábò Sulia aṣọ sitani wọ́n wà ràn mọ́ra báyìí wọ́n wà fún pápápápá kọ́lá kẹfẹ́ wọn yóò gbogbo ẹ̀yà wọ́n wà fún wọn gbogbo wa yọ pàbà ẹ ti dìbò nítorí ní ẹbùrọ̀ lẹ́lẹ́ fi hàn wáyìí ẹ̀ẹ̀kan sí lókù ní ìbá ti di ṣéèpù kí lókù mọ́ eré òní mọ́ ẹ̀yìn eléyìí náà kálukú wọn ń lo ìjáàbù tó wù ú tọ́lọ́ sì ti ṣàlàyé irú ìjáàbù tẹ́ máa lò wá mọ́ ń zìlà àlẹ́ ìnà sáwọn àfa ò sì tẹ̀ tí wọn ò tí ì bá tẹ̀ sí ayé láti yọ yìí náà ni. àwa sọ ẹ̀sìn di àwa já ẹ̀sìn mọ́ra lọ́wọ́ kálukú wọn ń ṣe Islam bó ti wù ú àmọ́ Islam kan lọ́wọ́ gbà lọ́wọ́ wa o Islam ẹ̀yọ̀ kan ni o ó wá kú ọtọ́ jáde tó wá ní ìsìlámù tiẹ̀ ń lónìí o àwọn sàábì ànábì Muhammad tẹ́wọ́n adé wọn ní káwọn àṣẹ sí wa pé àwọn wo ní ìsìlámù wọn jọ tàwọn sàábì ànábì àwọn táwọn sàábì tọ́ka sí ni o kìí sí ìsìlámù alátẹ̀wọ́ kìí sí ìsìlámù oníbàndírì bàtì kan ló nínú kálukú wọn sí ìsìlámù rẹ̀ ànábì láwọn mùsùlùmí ó pín sí ọ̀nà kínní seventy three ilẹ̀ pín sí níjọ níjọ yín anabi ni kulluha finnar illa wahida gbogbo ìjọ sẹ́mọ́tì tó nu wọn wọ́n bara wọn nínú ajá nàmọ́ ni illa wahida àfijọ́ gbogbo àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ ní kàdízì yìí àmọ́ kí ni wọ́n wì tí ń nàní àbí ẹ̀ẹ́dẹ̀rọ lọ eléyìí ni tòun ni eléyìí ni tòun ni eléyìí ni tòun ni ẹnìkan sànú gbogbo wa àmọ́ àníbọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó sì yanjú ẹ̀bi àdéhìí náà ni anabi wa sọ ìròyìn méjì tẹ́ẹ̀rí lára ìjẹyọ kan tí ó wà lè jẹ́ náà ó wá sọ ìròyìn méjì anabi ò dárúkọ báni bá lọ sí tìbítí kí wàá lọ dárúkọ ọjọ́ náà ni ó kàn ó payé yóò kúnlẹ̀ nígbà àwọn tó wá jẹ́ ìyọ̀nù onísọ̀rọ̀ olókan ẹ̀ wá ní mọ̀ yìí tẹ̀ mú mọ́ kánàbí wa ní ìbádùn rà mọ́ kí wàá ní wàá híyá ara ọ̀sùn lálẹ́ káwọn sábẹ́ ní ewé olúwa nẹ́bí kò ní ìbádùn rahman ó ti tán nù gbogbo wa kulluna ìbádùn rahman pẹ̀lú wa هي hiya rasulala alusunnatu حال wal jamaa gbogbo ọdún wàdí nísìkọ́ alusunnati wal jamaa anabi wa dapọ̀ ìròyìn méjì ìròyìn méjì lẹ́ẹ̀rí lára àjọ tí ó là nínú seventy three yìí gbogbo ọjọ́ tẹ́ ẹ̀ bá ti ríròyìn péjì kó pé láàrẹ̀ wọn ò lè là lálẹ́ kìámà wọ́n wà lára àwọn alifirikọ́tù àdọ́ọ̀là àwọn ìjọ tó sùn kí lànà bí sọ àwọn sàábé béèrè rọ ànábì ni bàtà ànábì ní mùsùlùmí òpin seventy three seventy two wọ̀nà ìjọ kan níwà lè jẹ́ nínú wọn àwọn sàábé ni wọ́n máa híyà ya Rasulullah èwo lẹ́yìn kan àwọn gàgé àmà ànábì wá fún wọn nínú méjì man kana ala ma ana alayhi kí ló tọ́ sọ al-yawm <laughs> man kana ala ma ana alayhi al-yawm gbogbo ẹni tó bá ti ríra rẹ̀ pé n tí ń ṣe lónìí ṣe dédé n tí máa ń ṣe lásìkò tiẹ̀ ó ṣe dédé ní tèmi ànábì ń ṣe lónìí tó bá ti kọ pẹ́ tó kó jíjẹ lásìkò mi tó ẹ pé tí ń ṣe òní lásìkò tiẹ̀ òní ó ṣe dédé ní tèmi ànábì ń ṣe lónìí wà mọ́dá wà sùhábì ó sì ṣe dédé ní táwọn sàábì mi ń ṣe wọ́n wá nígbà náà yìí ni nǹkan ṣe ọ́ ànábì mọ́ pàtẹ́wọ́ sí abánabi máa ń ṣe mòlúdì abánabi máa ń ṣe díkìrì yóò tẹ aṣọ fún un síwájú. ẹ dákun ọlọ́run ẹ má jà tàn ara jẹ à ń bè lọ́wọ́ náà wọ́n tó ń gbọ́ wa pé àwọn ìwo ni ìròyìn pé sára wọn. àwọn ìwo ló pé sára wọn. àwọn àwọn ahlu sunnati wal jamaa àwa ló pé sára wa gbogbo nǹkan la ń jọ tà ẹ bó bá náà àwọn yẹn débi pé yọ wọn jíjà náà yọ yóò dá o. àwọn yẹn débi pé bá ṣe ń sọ̀rọ̀ àwọn náà ń sọ̀rọ̀ bẹ́ẹ̀. bó ń jẹun àwọn náà ń jẹun bẹ́ẹ̀ wọ́n wá díẹ̀. bó máa ń àwọn náà ń bẹ́ẹ̀. jòkó bò ní jòkó àwọn náà jòkó bẹ́ẹ̀. bó ẹ́ àwọn onímọ̀ tí rí sí ẹ ẹ̀yìn kí n bì <laughs> ẹ́ ọlọ́run wa ronú o ronú o ìwọ náà pa pín àwọn wà lójú ànẹ́bí tí wà lè jẹ́ sànẹ́bí tí ibẹ̀ ní ti yìí náà ni. Eh? tẹ parí àdúrà tánàbí táfà yín ní ẹ̀dá gbogbo tí ń bẹ lábẹ́ yín ẹ̀dá jọ gbogbo àwọn tẹ́lẹ̀ yín síbẹ̀ ti ṣe dáadáa yín náà ni <laughs> tẹ́pàdé lé tẹ́pàdé tẹ́pàdé tẹ́jọ́ lé mọ̀kádá náà wọ́n kí bẹ́ẹ̀ kó fún yín ọmọ àdán fún ayé lóyún ìyìn ìbẹ́ni wọn fẹ́ra yín ìbẹ́ni wọn fẹ́ra yín sáà fún ara lóyún ni ṣé máa fẹ́yàwó làtúfù nìkan wá fẹ́ <laughs> irú àwọn olóòtú bá ti lọ fẹ́yàwó àwọn àlàáfẹ́ra wa àmọ́ ọ̀nà tó gbà tó tọ́ ni àwọn ekiri amẹ́lẹ̀ ká fọ́nra lóyún ẹ máa ṣe àtọ́ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìjọba yìí náà ṣe ń fẹ́ra yín ẹ̀ṣẹ́ ń fẹ́ra yín ṣé kọ̀díyàdé alọ́fẹ́ àbí ti àníyá ẹ̀ńsú náà náà ní fẹ́ẹ́ ẹ sì lọ béèrè gbogbo àwọn ẹ̀sùn bá níyàwó tó bá níyàwó lọ béèrè àwọn àbá wọn ò nígbà lóòótọ́ wọn tù wọn tù wọn tù wọn tù wọn wọn ò nígbà ọmọ wọn sá títí wọ́n ìṣèkí nìyí wọ́n ìgbà náà ni ẹ ṣàjá sí táṣe kọ́mọ kọ́mọ ọlọ́jà rẹ àbẹ̀rẹ̀ ti pọ̀ jọ́ntẹ́ fọ́n mi lérí wọ́n nìkan mo bí. ó ṣàtijọ́ ilẹ̀ ni pé tọ̀ mo ti fún ọmọ mi àbíbá mo fún àbíbù màṣàlá. àmì yàn afádọ́kẹ́ fún yàn lóyún lóyún ni náà àfi wá sí àmì ìtààmà so amẹ́nà kúl amẹ́nà bíláhì sọ pé àgbọ̀ náà ń gbọ́ kìí sàmẹ́bí nìkan o gbogbo abájẹ́ mùsùlùmí nípa wàá mẹ́ ń zìlà ilẹ̀ ìnà ìtàn sọ̀kalẹ̀ fún àgbà gbọ́ ṣe bẹ́ẹ̀ lẹ́tì máa kan tí ó máa tako annas wal mansukh àwọn kan tako lónìí náà mùsùlùmí wọn láwọn kò sí dídí annas wal mansukh ìdán ìyìn nìkan kọ wàá mẹ́ ń zìlà ala Ibrahim nítorí sọ̀kalẹ̀ fún anabi wa Ibrahim àwa gbàgbọ́ àti gbogbo àwọn yòókù àwọn anabi yòókù tó fi débi tó dé àmọ́ kí níyàwó ti mẹ́mẹ́ òun ni pé àwọn anabi ọlọ́run papọ̀ níbi tawhid wọn ò papọ̀ níbi shari'u wọn ò papọ̀ mẹ́ẹ̀ a máa yapa níbi sáré ṣáàrù ṣẹ̀rí àfa kọ̀ọ̀kan ànábì kọ̀ọ̀kan ti kéde yìí yàtọ̀ síra wọn. a máa gbọ́rọ̀ gba ṣẹ̀rí àti wọn gbọ́ akànnì tiwa ti hádàmù ni agbọ̀gba ṣẹ̀rí àti wọn gbọ́ òun lẹ́gbàá lóun jẹ́ mùsùlùmí lónìí tó bá lóun nígbàgbọ́ nínú anabi wa Musa abanabi wa Isa aleyhi salatu wa salam hali muslim kì í ṣe mùsùlùmí ara ni náà ọlọ́ni wàmẹ́yìn yẹ́bùtọ́rì ghayril ìsìláàmì dínà fàlẹ́yìn yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin àyà kan. ibi tó yẹ kí mùsùlùmí máa dúpẹ́ lélẹ́yìn bẹ́ẹ̀ bá gbàmọ́ bá aláwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí wọn ò gba kùránì gbọ́ pẹ̀lú gbogbo àyàtà fẹ́ka yìí náà ẹ sì mọ ra wọn tí ó sọ pé èmi tó gbogbo àná kristian ìwọ náà wà náà níbo mọ̀ ṣẹ́ wọ̀ bí bá ń sọ bẹ́ẹ̀ kì í ṣe mùsùlùmí mọ́ tó kìí ṣe àyà kan ló tako nù kọ̀hán ó dídí kọ̀hán ló tako kí ara níbi láti láyé Ànábì sallallahu alaihi wasallam ó من هذه الأمة يهودي أو نصراني ومات ولم يؤمن بما أرسلت به إلا كان من أصحاب النار حديث صحيح هو المسلم النبي صلى الله عليه وسلم قل لا لا, لا يسمع بي أحد من هذه الأمة أن كوني دون مسجد يا نبي نالي kí mẹ́sì yìí wọn abalaye wa gbọ́ pé ẹ̀sìn kan bẹ tán pèlè sí Muhammad anabi wọn sọ yẹn pé kọ́dà yẹ̀hùdí yún àwọn nàṣọ̀rọ̀ níyùn tó bá jẹ́ yẹ̀hùdí àbí nàṣọ̀rọ̀ wà máa tà anabi wọn lọ lọ kú lẹ́gbà tó ti gbọ́ pé ẹ̀sìn kan bẹ tán pèlè Islam wàlámù yu'min bima olùtútù bìhì wà nígbàgbọ́ pẹ̀lú tán fi rán mi illa kana min ashabin nar illa kana min ashabin nar anabi ni ó wọ náà. so ó gbọ́dọ̀ wá nù ìgbàgbọ́ ọ̀tọ̀ jẹ́ mùsùlùmí tí o bá fi lè ṣe Islam kò lè jọba ọ̀run pẹ̀lú àyà yìí Olúwa ni wàá mẹ́yìn ẹ̀bùtẹ́ ọ̀gẹ́ ìgọ́ ìrọ̀lẹ́ Islam dínà ẹni bá lọ yẹn ẹ̀sìn mi láàyò lẹ́yìn Islam ọlọ́ni fàlàyé kíbálà mi níhu ọlọ́ni ẹ̀sìn tó lọ yẹn láàyò ni àwọn onígbà lọ́wọ́ rẹ̀ wàá wà fi àkírọ̀tì mí tó bá dijú àlẹ kìyàmà yóò wà nínú àwọn tó kòkò pẹ̀lú àyà yìí náà ìmọ̀ tí sàwọn èèyàn dé bẹ́yìn ò bá lè pè wọ́n pé gèfèrí làwọn lágbájá pé wọ́n ló kọtọ́ mọ̀ wọ́n sí. àmọ́ kọ́ wá ní àwọn ọmọ ìyá wa ẹlẹ́sìn kejì nílùú yìí náà àwọn ọmọ ìyá yín olúwa ní innamal mu'minun ikhwa mùmìnì lọ́mọ ìyá mùmìnì àwọn alẹ́sì kẹta àwọn alẹ́sì kẹrin àdínú di náà ẹ̀sìn méjì ló wá o ẹ̀sìn ojú méjì lọ láyé ẹ̀sìn méjì náà lọ wá ẹ̀sìn àkọ́kọ́ àdínú rahman ẹ̀sìn ọlọ́run ẹ̀kejì ńkọ́ dínú ṣèitán gbogbo ẹ̀sìn yòókù gbẹ́rọ̀ islam fọwọ́ dínú ṣèitán. turkey ọlọ́run pé wọ́n máa ń yẹ bùtáwọn ìgbẹ́rọ̀ islam dínà fàlàyé tó bala mi. wọ́n ẹni ẹ̀sìn tó o bá lọ yàn láyò tí ẹ bá dídé islam ni wọ́n wà fìlẹ̀ àkérò ẹ̀ tó sí i pẹ̀lú gbogbo eléyìí náà lọ fún wa sí rẹ̀ dáadáa pẹ̀lú gbogbo eléyìí náà ọ̀ sí islam rẹ̀ dáadáa ọwọ́n sí islam ọlọ́bẹ̀ yọ tó islam ní ti àwọn yẹn ń ná káàkiri ìlú bá dẹ́jú ni ìlú ti ń yàn yín one one thousand ẹ gara díẹ̀ tàwọn alùsùn náà one thousand ó gara ẹ̀sìn tí ò ní mọ́kànlẹ̀ àmì ìhun ìmìfẹ́ wà láà àwọn ò lè jẹ tó bá lè ju ọ̀gẹ̀dẹ̀ lọ èló tí ń yàn five hundred ilé ah. ẹ̀fẹ́ dàgbà ẹ̀fẹ́ jọ ẹ̀fẹ́ jọ àwọn ilé náà ẹ̀jọ̀ èló ti yín five kọ́bọ̀ mashallah tí a gbé tán ti ní ìdẹ́ díẹ̀ ẹlòmíì kò rí ẹlòmíì ẹ̀sìn wọn kò sí nǹkan tó jẹ́ haramu ẹ̀sìn táwọn ẹ̀ ń sìn lónìí wọn ò ní ti jẹ́ haramu ẹwà àwọn tó ń ṣe aláfàlátù káàkiri gbogbo ìbàjẹ́ náà máa ń ṣe èmi ò rí ìbàjẹ́ tí wọ́n ṣe wọ́n ya fọ́tò ẹ́ wọ́n tún jó lára ara wọn ìtìláàt ọkùnrin àtòbìnrin kí ló wá kù àwọn méjì tó ń mutí nílé gbogbo wọn o àwọn jàfàríyà àwọn tó ń mutí débi ẹ̀sìn sẹ́pẹ́ ẹ̀rọ fẹ́ mutí tẹ́lẹ̀ yóò ṣe rú ẹ̀sìn o pé ẹ̀sìn yìí dáa díẹ̀ díẹ̀ àwọn nǹkan ni mútà ẹ̀sìn àwọn ṣíà ṣíà ara nǹkan tó ṣe ṣíà okunu ẹ̀sìn ìzìnà tó máa ti dùn ó tún máa gbà pò bí ẹ bá bá obìnrin kan ti dìnnà lẹ́ẹ̀kan tó ti mú tí àkàn lẹ́ẹ̀kan ṣoṣo ládàá rẹ̀ dárájà rẹ̀ dárájà hasan ẹ bá bá obìnrin méjì ti mú tí à dárájà rẹ̀ dárájà hussein ẹni bá bá obìnrin méjì ẹni bá bá obìnrin mẹ́ta ṣe mútà dáràjà rẹ̀ dáràjà ali ẹni bá bá obìnrin mẹ́rin ṣe mútà dáràjà rẹ̀ dáràjà ní muhammadu márùn ńkọ́ lẹ́yìn mọ́ rí owó àwọn ọ̀rọ̀ àwọn ṣíà irú ọ̀rọ̀ tí mo sọ láàárọ̀ táwọn yẹn fi ní àwọn ní náà ni iná lè àìmọ̀ iná wàlúù yàrá lọ iná lè àìmọ̀ tì àwọn ṣíà tó pé ń fáwọn ìmáàmù wa maqamu àyè kan la yanaluhu nabiyyun mursal anabi kan lè rírú ẹ sẹ́yìn náà tí wàá rí tó lè rírú ẹ tó bá ara ẹni tí ń ṣe mu tí àbí fífi ẹ bá ti ṣe márùn ó ṣe déédéé tànàbí ọlọ́run ẹ bá ti fi ti ń ti dáyà ti tànàbí lọ́nu ní ti ṣe àfikún nù kì í ṣe àtẹ́fíjì òkú ẹlòmíì ṣíà àná ọ̀nà mùsùlùmí jìnnà sẹ́ńtúrì kí wọn náà pè ṣíà. ọlọ́run sàmùnà wa. so tábà ni wàá máa yẹ bùtẹ́ gígọ́ ìwà ìsìlámù dínà fàlàyé òkè balamẹ́lì wò kéèsì ẹ̀ sì sí tí gbogbo wa ti mọ jù àti nàṣọ́rọ́ kírísítẹ́nì àti jù nìkan ló kó sí o ń bẹ́ẹ̀ nú àwọn míì sẹ́kùn wọ́n ti lọ mú ẹ̀sìn mi sí ìsìlámù o torí ẹlòmí tẹ bá kẹnu bọ ẹ̀sìn wọn ẹ rí pé lẹ́yìn ẹ̀sìn islam tánàbí mú wa àwọn náà kó sábẹ́ rẹ̀ àwọn gùláàtù sùfì yìí ó kó sábẹ́ ayà yìí torí tẹ bá lọ gbogbo ẹ̀sìn tí ń bẹ lábẹ́ gùláàtù sùfì yìí wàláì gbóyọ̀ ní islam kì í ṣe islam àwọn nǹkan tí islam ṣe léèwọ̀ làwọn ṣe lẹ́tọ̀ọ́ fúnra wọn. mùkádàmù lè máa fi ọwọ́ ra obìnrin lẹ́kẹ̀ẹ́ bí bá ń fọwọ́ ra obìnrin tó lẹ́kẹ̀ẹ́ bí ìgbà pé ń fọwọ́ ra ọkùnrin lẹ́kẹ̀ẹ́ lọ́dọ̀ tiẹ̀ ṣé sì lámù wánu ṣé sì lámù lẹ́yìn bùkádàmù tó níyàwó eǹtì wọ́n gbogbo eǹtì yìí náà ẹyọ̀kan náà ni ẹyọ̀kan náà ń já sí wúwà yìí náà ni ṣé sì lámù lélẹ́yìn ẹ̀sìn tí ń sọ pé sọ̀rọ̀tì fásitì ẹyọ kan ó ṣe déédéé alukurani six thousand ṣé ìsìlámù náà nù ọlọ́mọdé á sì ṣe o òun lẹ́sìn pọ́pọ̀lọpọ̀ kírun mọ́ náà ń sufi àwọn míì bá dé sufi wọn dé òun kírun wàhálà àwọn ti bẹ̀ ládùúgbò yìí tó ń kírun náà ń sufi gbogbo àwọn tó ń jọgbà àdúgbò wọn ni wọ́n mọ́sálásí abakata ìbá wọn jà ń jò ní ẹsẹ ní káwọn ó jà ní mọlúdi ah, ẹ mọlúdi rẹ ah, àkíní tí wọn mọsálásí ni ìbá kún jẹ làwọn yòókù yín ni pọpọọfù òsì tẹ ń jẹ láwọn pọpọọfù tẹ ti tẹ ti yí mọ nǹkan fún yín ah, ẹ ti jẹ ẹkú yẹ gan o ẹ wá ní lówó òun òsì ní lówó díẹ̀ ìrànlẹ mọ ìládùúgbò ìrànlẹ mọ ìládùúgbò pọpọọfù rẹ jẹ ńkọ́ àkàrẹ tó dédé sí àkàrẹ àkàrẹ ajẹnu àkàrẹ ayẹnu àkàrẹ ìsìláàmù náà nù táwọn èèyàn ń ṣe o eléyìí ṣe ìsìláàmù o ìsìláàmù rẹ ń tẹ́pẹ́ ní ìsìláàmù òun ní ìsìláàmù tó wọn fi náà nẹ́bùwà Muhammad báwọn sábà bá dé nísì yẹn bá ní ìsìláàmù náà rè níyà yìí níyì à wọn ni a ti sùn mí wọ ara mùsùlùmí ká dé yìí tó pé kálukú ti dá nǹkan mi pọ̀ mọ́ ìsìláàmù rẹ̀ nítorí léyìí ẹ máa bára yín dúpẹ́ ẹ tó bá bá ẹ lórí islam sahih islam tó lálàáfíà ọlọ́run wa ti síwájú pé kayfa yahdi Allahu qawman kafaru ba'da imanihim wa shahidu anna rasula haqqun wa ja'ahum al-bayyinat wallahu la yahdil qawma az-zalimin ẹ wo tọ́nà bá sọ yàn yín ẹlòmíì ti bá ẹlòmíì ẹlòmíì ti bá dé tọ́lọ̀hún ní foríjì ma aláì ẹ̀yin ló ti mọ lápẹ̀rẹ̀ rẹ̀ ẹlòmíì ti bá bú ti ń ṣe bí ẹ̀sìn rẹ̀ ó ti bá dé pé kò lè rọ́nà ma lò sí ẹ kò sí ẹ tọ́lọ̀hún lè foríjì yàn àfẹ́ bọ́ kò sì sẹ́ni tí ọlọ́run lè foríjì bọ́ táwọn kan ti bá débi pé à. Ah, àánú ọlọ́run ló kú o ọlọ́run ní kayfa yahdi Allah qawman ọlọ́run ní ẹ̀yìn ẹ̀tẹ̀ rò ó bó lẹ́sẹ̀ rò pé mo lè fọ̀nà mọ́ àwọn ìjọ kan káfàrú ba'da imanihi lẹ́yìn ìgbà tó ti ní mọ́ ní o àwọn àyà gègèrè wa shahidu anna ar-rasul wọ́n dẹ̀ pé òjì ìgbà tẹ́ ẹ gbà kó dodo ní kí ló wáyé tẹ́ kó nu ìsìlámù torí pọ̀ ọ̀rọ̀ ọmọ bí ẹlòmíì fi ìsìlámù lẹ̀ torí pọ̀ ọ̀rọ̀ ọmọ bí mo lọ wá ń lọ tọ́jú ọmọ bí yóò lọ bí ẹ̀sìn mi. ìwé wa ronú pé òkè ṣé gbogbo àwọn tó ń bẹ́ ń bí ẹ máa bí ẹ̀sìn yìí gbogbo ọlọ́mọ láyé àfàlà tààkìlù béèrè lọ́wọ́ yín gbà yóò máa béèrè gbogbogbà gbogbogbà sẹ́ẹ̀sì nílà káyè báyìí sẹ́ẹ̀dẹ̀ máa ronú báyìí torí pọ̀ lọ́mọ ọwọ́ ọmọ ọ̀rí ọwọ́ fi ìsìláàmù lẹ̀ ọlọ síbi ẹ̀sìn míì síbi ẹ̀sìn tó ń lọ ni ọ̀rẹ́ ni tí ó gbọ́ ọlọ́mọ láyé. ẹlòmíín tí ó gbé fóònù ìsìláàmù tó pé ń wá sẹ́ni iṣẹ́ ni wọ́n á kò rí mo ti parí ilé ìwé nísìnyí ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn-ún ọdún kẹfà ọdún kejì ọdún kẹjọ ọdún kẹsàn-án ọdún kẹẹ̀ẹ́dógún fifteen years ago mo ti parí yunifásitì mi ì ríṣẹ́ àwọn kan sọ wá sẹ́ni gba Jésù sílé ayé ẹ pàtí gba Jésù sílé ayé ẹ wàá ríṣẹ́ ṣé gbogbo ẹni tó gba Jésù sílé ayé ẹ ló ríṣẹ́ ọ̀rẹ́ ní tí ò ríṣẹ́ nu wọn. àfàlà tààkìlú àbí gbogbo ọ̀nà ríṣẹ́ ni. Ah, ah. kí ni mo ń sàwọn ìbáyà ọlọ ẹlòmíà tó ń wáyàwó ń wáyàwó ń wáyàwó ń wáyàwó ń wáyàwó ń orí náà ni tọ́ wọ́n lè fún ọlọ́run wọ́n lè fi kan tá lọ́rẹ́. àmọ́ o mo fẹ́ kọ́ mọ̀ pé kò sírú tí ń bẹ́yà ní tí ò sí lọ́run kálíbẹ̀ lọ́ba wà níta bá kọ fún ọ̀rọ̀ rẹ o olúwa ní olúwa ní àní torí pọ̀ sí tiwa ń ta wá láfọ̀ọ́ kálà ní fún wọn yóò fún ọ bọ́ bá sì ṣe tọ́lọ́ náà tọ́wọ́ anú sílámù yìí náà ọlẹ́ sọ́fà o tọ́lọ́bà lọ sọ́fà ọ sọ́fà kú náà ni kò síbọ̀ sílé sí náà tó láyé ọ sọ́fà kú ni ó yàtọ̀ ìtẹ́lómi lọ tó fi kónú sílámù ọlọ́ọ̀ni irú ẹni báyìí kó lè fún òsìbọ̀n tó ó mọ̀ pé sílámù ojú ọ̀nà ni irú ẹni yìí ti afọ́nàmọ́ ẹ̀sìn pé fọ́nàmọ́ lẹ́fìmọ́ ẹlòmíì máa ń yí fún tí ẹ̀gbọ́n wa lè tàn tó bá bẹ̀ lọ yóò múra kankan bíi kíní nípa torí pọ̀ sọ̀gán ló gbà ọlọ́run irú àwọn báyìí bó o lẹ́sùn kí wọ́n lè rí mọ̀ ọ̀rọ̀ ọ̀hún ọba tẹ́gbà pé òṣìṣẹ́ ọlọ́run ọba òdodo ni wọ́n jẹ́ ahọ́n báyìí náà àlàyé wa bá wọn látọ̀dọ̀ ọlọ́run ọba tó kíyà tó yanjú olúwa ní tó ti bẹ́ẹ̀ wallahu la yahdil qawma àwọn àjọ alábòsí ọlọ́run lóhùn ní fọ́nà mọ́ wọn o ó lóhùn ní fọ́nà mọ́ wọn ẹ tọ́ ẹ pé ó kẹlẹ̀ fẹ́ sàbòsí ó mọ̀ ọ́ mọ̀ sàbòsí fún rẹ ni àmọ́ lábẹ́ àyà yìí gẹ́bí ìbámu akídá ti hàlẹ́ sínú tó wà lè jàmọ́ à kò sí ẹni tọ́nà òní fọ́nà mọ́ lẹ́fẹ̀ẹ́ àwọn ti ẹrù lánàá ẹ àwọn kan gbá sílámù lójú ayé ànábì àwọn yẹn sì ń wá surprise bí àwọn eléyìí gbá sílámù pé tó máa ń lé gbà sílámù àwọn ò sì gbà. sọ́bà nísìnyí nítorí pé eléyìí ó lè jẹ́ kẹ́lómi ò ní kó lẹ́mi pé ẹ ó ti tán mi yarí wọ́n ti ní wallahu la yahdi qawma zalimin olúwa ti wala taqnatu min rahmatillah kò sẹ́ńtọ́ lọ́hùn lè sànú kàdáríkà tó ń tó mi kọ̀ bá a náà ti wà tẹ́tẹ́lẹ́ nu lóbìnrin pé tabarẹ́ ní tí o ti sin Islam tó ti wá ẹ má jẹ́ àwọn fojú ẹ̀ wò wọ́n àmọ́ tó lọ́ọ́ ìsìlọ́lá o àìmọye mùsùlùmí tó ti di kìrìtẹ́nì àwọn tó ń fi ṣe yẹ lánàá àwọn àdé mùsùlùmí ẹ wà dánwò ńláńlá kò sẹ́ńtọ́ náà fi tí ò lè tí ò lè fi mọ̀ náà kọ́dà àwọn ọlọ́yẹ̀kẹ́ wò ló máa bàjẹ́. Alai, níjọ́ kan ọmọ tílẹ̀ nìyẹn ó sọ̀rọ̀ kan káì àwọn tó sọ fún òrí mú wọn ò àti lára rẹ̀ àmọ́rọ̀ ń yé mi bàjẹ́ mo jòkó ni nísàdì òkè ọ̀sẹ̀ mẹ́rin ni wọ́n á retí mọ́tí tí wàá gbé mi ọkùnrin ti yó ó ti wà náà ládàá gbọ́dọ̀ mọ́ mọ́ ti dáadáa ládùúgbò ó ti kọ́mọ ládùúgbò wọn dáadáa wọn sọ á wọn àfikọ rẹ ọdún tó yó tọ wọn fi ń ti yẹ̀yẹ́ ó padà ó ní ẹ̀ eh, ó láyé padà tèmi tó dá o ó láyé padà tèmi sì dá o àmọ́ ìpadà tèmi yàn dá o. ẹ̀bọ̀n náà wí ah, èyí tọ́lọ́ tó ní kí ọtí bí wà fún lónìí nù àwọn ká pé ọ̀rọ̀ lọ́tí ni ọ̀rọ̀ gidi ló sọ ẹ mọ́tímọ́tí ń sọ ni àyípadà tí wọ́n ọ̀dá o tòun sì dá o ó níwọ̀n pé tóun sì ọ̀dá ọ̀pọ̀lọpọ̀ ẹni tí mo ti mọ̀ fún wọn ó rò pé kò dáa ẹlòmíín dọ́lọ́ tí ó ní bẹ́ẹ̀ àìní mẹ́lì ló sun níbẹ̀ o tó ń gbé tó sun níbẹ̀ náà kẹsẹ̀ rí ba ọjí ìyá ìwúlá kan lọ́n pé kíní kan sí kíní kan. àmọ́ tí mo pé bọ́lọ̀ bá ní káwọn eléyìí padà bọ́ sí rí i ká dáadáa ni o tẹ́ pé yín kírun o ẹ̀ ṣe dáadáa o ẹ̀ mo tí o àmọ́ àyípadà tòun nínú kó wọn fọtílẹ̀ kó mọ̀sí mẹ́tí ń ṣe yìí ni kẹ́yìn wá sí ara tàbí kẹ́yìn wá sí ara tàbí kẹ́yìn wá sí ara tàbí tẹ́yìn káàkiri tí ń sọ fún wọn nu táwọn ní tó ní ọ̀rọ̀ lọ́tí ọlọ́tí wọn fọkọ lọ́sọ̀rọ̀ ń gbà mí bá kódà wèrè ń gbà mí wèrè ó sọ̀rọ̀ mi gbà mí ẹ sì mọ́gbọ́n bẹ́ẹ̀ ẹni wèrè ni wèrè kélé yóò ebi ẹ ti wá nígbà tó sọ̀rọ̀ yóò òun láàmà fi tọrọ àpadà sí burúkú ọlọ́mọdé àárí àpadà sí burúkú ọlọ́mọdé àárí o kí ẹ lówó tẹ́tẹ́lẹ́ kó má ní mọ́ òun kọ́ làpadà sí burúkú ó lówó kò wá padà ní mọ́ àpadà sí burúkú àmọ́ táyà ń pè lápàdà sí búnú wọ́n máa dárò rẹ̀ aláhàbà wọ́n máa kábàrà lé aláhàbà ọlọ́run tó bí èyà èyà èyà èyà ẹlòmíì ó sì fi súnà lẹ́gbẹ̀ẹ́ wálẹ̀ ọ̀ ní ti èyà ìkọ́lẹ̀ náà yóò tó ọba bílẹ̀ fi súnà lẹ́nu lẹ́yìn wọ́n mọ̀ ju bílẹ̀ ti káàkiri ni kí ló dé aláyé inú máa ń dùn à ẹ̀yin hmm, náà dunnú àní ó lóun ò sí súnà mọ́ ká ní náà ni ṣé ẹ̀rù bẹ́ẹ̀ ni wọ́n di kílíà rẹ̀ pọ̀ sí sínú ọmọ ìyá ìṣúra yìí pé káwọn yẹn wọn sunkún pé ẹnu wò sí súnà mọ́ nínú yín wọn ń dùn ẹni tí ò bá sẹ́ẹ̀tì máa àwọn èèyàn rí sí gàtán kọ́dà báyẹ̀ pé ìtẹ́ ẹ̀mọ̀ pé kéèsẹ́ sí náà ní torí dáyé lójú ẹ̀yẹ súnà náà kó kó ní ìsìláwọ̀ bọ́sínẹ́sì mi ó ti ń dìgí náà bí ó ti dìgí sẹ́yà bí ó ti di ah, ah. tọ́mọ rẹ̀ tó lówó orí tí ò ló mọ́ èèyà èèyà láhàpá èèyà láhàpá èèyà láhàpá. àkílẹ̀ olùkó láyé ni àbúgbà sàtì iná ẹ̀dúgbà sàtì iná ni ẹ̀dá rẹ̀ tó wáyé. àwọn èèyàn ka ẹ̀sìn kún láyé àwọn èèyàn ká ẹ̀sìn kún àwọn èèyàn gbọ́lá fún ayé ju àlìkìyàmọ̀ lọ bẹ́sìn bá bọ́ fẹ́lómi kò ní sunkún àwọn sálàb bẹ́sìn bá pọ́ fún wọn máa ń sunkún bẹ́ẹ̀ bá dẹ́rẹ́ òní sí wọn lò wọ́n lò nǹkan sí ọ ní títọ́ àwọn sunkún sí náà bẹ́ẹ̀ dàrú ni ẹ wá kíyèsọ́ mọ̀ yìí eré ẹ dàrú ni rákà kan bọ́ fún ọ wọn sunkún eré ẹ dàrú ni ọ ní kí ọ wà lọ́la ọ ti bá mi ṣé báwọn sọ̀rọ̀ wọ́n ṣe wọ́n ṣe rákàkà bọ́ fún wọn wọ́n sun yẹ kó lọ. àní ìwọ kan délé kọ́ wá délé kọ́ máa kọ́ wá délé kòdò mẹ́rin sunkún kí ló ṣe ọ́ mo mí ìṣe rákàtà kọ̀kọ́ ni ọ̀wọ́ sọ para ni. àbí ẹ̀rọ tó ń táyà ti pé á ah, láti twenty years ní mísì àbúwájú ọkàn ṣe mí sí gẹ́gẹ́ ilé ó kù díẹ̀ ọba ẹ̀dẹ́ ẹnìkan kan wọ̀ ni ọwọ́ adélé wọn fọ ọmọbìnrin káyì káyì kí ló dé sáfúwájú bomi sí ah, káà ní wájú ọmọ sátìmọ́ ni ìtàlọ́dẹ́ akérò ni tó àwọn òrìṣẹ́ àwọn òrí ẹ̀sìn ti kankan pé ẹ̀ sọ́ọ̀tì bá a ti ní kọ́lá àtàjà lù sí nàgà áwò pé aláwọ̀ ìkọjà rè táwa gbé o ṣé pé wàhálà àwùjọ ìdí ìdọ̀tí púpọ̀ ìdọ̀tí wa ló wá adágbẹ̀ ló fẹ́ sáà náà la àdáwọ̀ máa ń mọ̀ ọdẹ aláwọ̀ tá a là á ní wọ́n ní raka raka alakọkọ náà ló bọ fún raka alakọkọ ó bọ fún bitek bá ti rà mí ní kánú méjì bọ fún àti kíní àti kejì ó bọ fún kí ló yẹ bọ fún wọ́n ló wà nù kó kánjọ náà ni nínú oko yìí kò wá gbọ́ ìrun ó yẹ kí àsìkò ti tó kò gbọ́ àsìkò tó wá wò ló fi lọ màtí wàá rí wọn ti ṣe ìkọ́mọ̀ wọ́n bá lọ́kàn jẹ́ oko tó wá wà yín jọ náà nínú oko rẹ̀ tó dáa jù ní eléyìí pẹ̀lú òkú ọlọ́run mo sì sílẹ̀ fọlọ́run kọ́lọ́ bá wọn fi di dákà kan ni. kí wọ́n kàn án lọ pé kọkàn sọ fún ìyàwó ìpẹ́tọ̀ ìyá gíní látò ní iléeṣẹ́ bí ọ̀tá yìí mi kí mo ní mọ́ o mo ti gbé fún mọ́sálásí mo ti fi wá kù tí ò sí mo mú ìṣẹ̀lá kan mo fi rọ́pò rẹ̀ yóò ní ẹgbàá mi kọ́nà bó ṣe kọ́nà bó ṣe ẹlẹ́hàá náà ni àbúṣe òsì ó fún un problem. <laughs> Ah, ẹ gbà mí ah, kí lẹ́ ń sọ yìí ah, mo ti ṣèwé kọ́nà àwọn òde bá ẹ̀dẹ̀ nọ́mà ẹ̀rù pé wàhálà báwọn ìyàwó ti wí nù ẹ̀wà ọ̀sán àbí àdìmọ̀ rákà rákà kan ó fi adúrú pọ́pátì yẹn lẹ̀. ẹlòmíì iṣẹ́ àdáadáa tó gbà sẹ́gbẹ́ gbogbo èrè tí òun náà ju fífi náà lọ gbogbo tó lé ní pátápátá ẹlòmíì tó torí ẹ̀ tó ń pèrò tó ní ń bọ̀ ń bọ̀ náà mọ́sáàsì òde ti kán gbogbo sẹ náà gbogbo sẹ tó gbà náà ti ṣe fifty thousand náà ló gbà iṣẹ́ ti ń ṣe èlé èlé èlé forty thousand èyí tó ti ná tán èyí tán ni lẹ́yìn ẹni rẹ̀ iṣẹ́ ẹnu máa ṣe lọ́wọ́ afá àwọn ti pẹ̀rún yìí ń bọ̀ wá wọ́n ti ṣe ká mọ́ ah, ká máa ṣe akitabu kejì wọ́n yìí ní kárẹ́sítà wọ́n yìí tí ní gbé rẹ́sítà rẹ̀ táyé dé bá a ti máa kí a máa nù àwa mú bí ń tí ni àmáyé yìí àjọ ah, o tó ọlọ́mọ o ẹrú ọlọ́run ni kò sí wa o náà àwọn àjọ ti lọ kò àmọ́bìnrin kan ti wà ń bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn obìnrin bàtà kí sọ́látọ̀ àṣùwò ni wọ́n sọ kalẹ̀ ọ̀rọ̀ sọ àti wá jáde bóyá ó sì ti bóyá torí wáàsí olójú kan béèrè béèrè náà tí ìbá ti tó wáàsí náà bóyá ìyẹn bá ń bẹ ládùúgbò yóò máa gbọ́ èsì béèrè bàtà ó fi tẹ̀ wá lọ́wọ́ àlàǹfààní àti lè sọ̀rọ̀ mọ́ngbà yẹn àbí kí irun tán wọ́n ti pa jẹnẹrétọ̀ mo ti wà nù stọ́ọ̀mẹ́ọ̀ ó sálámà ó ní bí ẹ ń kírun lọ́wọ́ kí ló tọ́ kí n fi sutura ó wá ní sálífì búùkù ìwé àbí handbag bó ṣe kánú àbí exercise book and kìíní kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìbéèrè tó béèrè náà nù so ìtẹ́pẹ́ ń sutura ó pàtàkì púpọ̀ lóòótọ́ ẹlòmíì ò sì kákún kọ́dẹ̀ ẹlòmíì tó fẹ́ kírun òní wọ́rì táwa fẹ́ kírun tí ẹ bá ṣerun jẹ̀mọ́ a gbọ́dọ̀ máa wá intanṣe sútúrọ̀ ní ara àrùn ló wà wọ́n máa wá káàkiri ni inú kọ́ máa wókòó àbí wọn wá nǹkan kan tó ti síwájú wọn ní kọ́dà tá ní ìsọ̀ sọ́nà bá fẹ́ kírun gbà míì ká ní pápá ni tánà bí ò bá rí tó tilẹ̀ pápó rẹ̀ sọ̀wáàkú rẹ̀ yóò sì nálẹ̀ wọ́n nígbà míì ànábì alálà síbà ní sí èyí tó kàn dánú sítúrọ̀ dé tá a bá rí òun nìkan tó ga díẹ̀ jẹ́ pé ẹni tí máa ń bọ̀ lóṣù kìnìyí yóò rí. bọ́ bá wá rí gbogbo ìtọ́ kàkálẹ̀ yìí náà èyí tó wá ga ń bẹ̀ lọ́mọ wa mú báàgì tó ga díẹ̀ handbag ọ̀gbìnà róni èyí ń da àbíwèé notebook àbíbáírò náà sóbì àti sìn yẹn lè fi ṣe àmọ́ nípìnlẹ̀ táwa ìtura ga dáadáa táwọn yẹn sẹ́kẹ́ni táwọn yẹn ò rí kí ló fà á. anabi sallallahu alayhi wa sallam ó ní baba ń kírun lọ́wọ́ wọn ò gbọ́dọ̀ máa kọjá níbi tá a ti ń kírun níwájú wa àyàfi káàfi nǹkan dáwájú tẹ́gbẹ́ tí wọ́n fẹ́ kọjá òun ni níwájú nǹkan tá a fi dá òun ni nǹkan onúwà kọjá kìí ṣe wájú ta gangan lànà bìfin ni ẹ bá fi nǹkan dáwájú tẹ́nì kan bá fẹ́ gba àárín wa àti nǹkan kọjá ànábì nígbà fún o kẹrin kìí sọ̀rọ̀ eré wọ́n wá fẹ́ kí oníṣẹ́ ọ̀dà àgbẹ̀kan síwájú ara ànábì nígbà fún tánàbì sọ pé tá a bá ń kí n lọ́wọ́ àgọ́ ọ̀sìn kankan ànábì nígbà wọn gbà fún tó bá fẹ́ mú ànábì ní ọwọ́ dá padà báyìí pé no road ọ̀ ní wílẹ̀ nu pé no road o ọwọ́ lọ́ fi dá padà báyìí o pé gbọ́dọ̀ wá no road pẹ̀lú àwọn tó ń gbọ́ wá ń tà ní wọ́n lè mọ̀ tọ́fẹ́ kọjá lẹ́ẹ̀kejì ànábì tó ń dá padà mẹ́jọ kọjá tó bá fọwọ́ fẹ́ kọjá lẹ́ẹ̀kẹta ẹgbẹ́ tó ń sọ fàkọ́ tìlù fàkọ́ tìlù ànábì ò ní òkútùlù àwọn wá sí àwọn bọ̀dá ara nu ànábì fàkọ́ tìlù ìtumọ̀ gbólóhùn yẹn gangan bá a jà ni àwọn gbàtà àwọn afáàn ṣe ṣáríhù rẹ̀ àwọn afáàn ṣe sáwẹ̀ lóríṣiríṣi àwọn àfa ni mọ́jọ kọjá náà ni mọ́jọ kọjá náà ni mọ́ ọ ní kọjá náà ni o ọ ní kọjá náà ni bí ẹ kí n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ó padà dìjà náà kàn ó padà dìjà náà ni pé nǹkan ṣe ni ọ ní kọjá dé lérí irun bí kìnìyàn ti lágbára tó àkọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì ànábìwá ní gbogbo ẹni tí ó bá fẹ́ kọjá kìí ṣe pé ẹni tó fẹ́ kí nìkan ló ní pọ́blẹ́mù ìwọ gan ní pọ́blẹ́mù ìwọ tó fẹ́ kọjá gangan ànábì ní tọ́ba rẹ̀ tó wò ó kìkan dáwájú díẹ̀ ànábì ní wọn fẹ́ ònkómọ ànábì wọn náà gbọ́ kọjá wájú rẹ̀ gbogbo ẹni tó fẹ́ kọjá wájú ẹni tí yóò fi nǹkan dáwájú títí kí n lọ́wọ́ ànábì ní kàkà tó fi kọjá wájú rẹ̀ bẹ̀rù àlìkìyàmọ̀ rẹ̀ o ànábì ní kọ́dà kọ́ sí ní sùúrù fúngbà ogójì ó dáa ju kọ́ kọjá wájú rẹ̀ lọ ìgbógójì kìíní àwọn afáwọn sábà yìí àwọn kan ní ogójì ọjọ́ ogójì ọdún ogójì ọ̀sẹ̀ ogójì ọ̀dà ìjábọ̀ ètò kéré jù ogójì wákàtí ọ̀dà ogójì ìṣẹ́jú fọ́tí irú òun wo ni ó kì í forty minutes ẹ̀wọ̀n tánà bí n sọ kàkà tó fi gbájú rẹ̀ kọjá ní sùúrù fún fífihàn tán nìwọ́n kàn kọjá just like sọtẹ́ mọ̀ pé nǹkan táwọn fi síwájú tí a fi síwájú ó pàtàkì púpọ̀ kọ́dà ó lè fa ìnírun fáwọn mi? ó lè fa ìnírun fáwọn mi o anabi sallallahu alaihi wasallam ó ní gbogbo ẹni tí máa ń kírun lọ́wọ́ tí ó fi kan dáwájú tí ajá bá lè kọjá wájú rẹ̀ kò nírun anabi wa ni wájá o ajá dúdú ọ̀n kírun pẹ́ báyìí ajá dúdú kọjá wájú rẹ̀ ọ̀ nírun ní kí wọ́n wí bẹ́ẹ̀ o anabi bẹ́ẹ̀ o. pẹ̀lú mi kò ń mẹ ebú tí ò dáa bàbá yìí ló lọ wa bàbá àbí obìnrin tó bá ń ṣe háídọ̀ lọ́wọ́ níbi àdìsí olóbìnrin àdìsí kan wá yẹn olóbìnrin tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ tó bá kọjá wájú rẹ̀ ọ̀nírun ọ̀nírun so kí nǹkan dáwájú ó pàtàkì bọ́ ẹ lákọ̀ọ́jẹ́ ká máa kà á kún lẹ́ẹ̀fì ráwọn mi kà kúrò pé kọ́nà tó máa ń kírun lọ́wọ́ irun jẹ̀mọ́ tí wọ́n bá wá fẹ́ máa sanrun padà ẹ̀rẹ́ lómi yóò máa lọ́wọ́ àpéyàn wọn fàṣẹ́kì tàbí wọn mọ́tò ni ó túbọ̀ sí àyè. ó pàtàkì ni ó ti bẹ̀kọ́ sí báwọn yẹn ṣe ń dìde ó fẹ́ ni yóò fi ṣe sútúrọ̀ àbáyé ti rìn òun kúndẹ̀ ó so ẹ̀dá kòtò ọlọ́run ó pàtàkì pọ̀ so ní tó da kéèyàn fi síwájú ní tó bá ga tábà ní tó ga náà má ti ń ga sí má ti ń ga sí má ti ń ga sí so. mọ́ mọ́ ọkà ni wọ́n ní sóní gbègéde gbèdéke lẹ́pẹ́ ẹ̀yà kà. na wọ́n ní sọ́dún gbègede àgbèdege tọ̀ ìyẹn ni pé distance tí ẹ̀ lè fi kẹsíwájú ìbẹ̀ náà àpá àti wọ́n ní pé dèdè ọwọ́ èèyàn ni ìyẹn ni pé ẹni tó fẹ́ fi kẹsíwájú tó bá ti pé tó fi síwájú ní wọ́n wájú rẹ̀ ó ju dèdè ọwọ́ rẹ̀ lọ ọlùgbà kọjá ìyẹn ò wọlé o ẹ̀rí wọn ni pé tó pé òun ní òjì kárí dá padà náà wọ́n jẹ́ ó súnmọ́ ni máa láwọn rẹ̀ nàbí sọ nísì báyìí wo àti ìgbà dáwájú ọ̀hánilé ni mo jẹ́ sùtò fún ọ̀hán ọ̀yá yìí sọ abẹ́ lọ́bẹ̀ ó ní ni òun ti kọjá kan tó débẹ̀ so èmi ò rí dẹ́ni lù fún yín. mọ́sọ̀ no kò sẹ́ yóò wẹ̀ ẹ̀rí wá ni náà pé ẹni yìí jìnnà sí mi jùmọ̀ àjọyọ̀ kọjá kò mi kò wá no ọwọ́ ẹ̀rí wá ni. náà kò sí béèrè kò sí béèrè abẹ́kọ̀ béèrè. Okay. Okay. ọ̀dọ̀ àwọn ilé ìwé tó máa bá ń gbé ìwé tó máa gbé tó máa fi yẹ̀yàn síwájú ọmọ fi síwájú o tó máa yẹ̀yàn sí náà. Eh, okay. ok ìgbọ́n nǹkan ti délé òdodo ọ̀rọ̀ ni wàhálà ìràzí so àwọn nǹkan tó yẹ ká máa lákìyèsí lára wa nìyẹn njọ́ táwọn bá ti gbà rẹ̀ báyìí kọ́dà ẹ̀ máa wo yọ monday alamisi wẹ́ẹ̀tì mọ̀ kéde gbà rẹ̀ lónìí nígbà tí sáwọn alẹ́kùn àtúnlá ràn so níta wà ń sọ ni pé sábà ti kírun mọ́tìbì tán ẹ má jà rọ́jú o kò dáká máa rọ́jú sí lọ́hùn o níta padà bá wọ́n rọ́jú sí kọ́ ẹ pé ìrọ́jú lọ́ba lọ́hùn fi tẹ̀mítẹ̀mí ṣe kójọ pé tí ọ̀fẹ́ mi ṣe lọ́sọ̀kẹ́ nìyí bàbá lọ́hùn pé àwọn lákèsí pé irun mọ́ gúrúbì àbí tó bá ti bọ́ sínú ẹ̀ báyìí àwọn èèyàn náà fi là torí pé oúnjẹ yìí náà ni nǹkan tó fà á ṣe láwùjọ wa yìí ọlọ́run kó sànù wa ọlọ́run kó fún alágbọ̀ọ́yé ẹ̀sìn bàbá ti pèrún làwa ti máa ń kírun bẹ́ẹ̀ ṣe gan yóò mọ̀kùn ìmọ̀ mú kí ló tún dé ẹ̀ tẹ́yìn bá dé àwọn ibi tẹ́sí ti yá wọn èèyàn kọ́dà ẹlòmí kọ́dà wọn tún tẹ̀ nǹkan síwájú wọn tún jẹ wọn tún wọn tún gófẹ̀ wọn tún àdúgbò gómi. eléyìí ni màá fún rẹ ti ni màá kanjú pé kí ni lọ sí nílé. so ó ti ó ti step down ẹ̀yìn yá ló tún kù. ìkíni mọ̀ ń fa nánu máa ma kábà ti kórí ẹ̀dá pọ̀tọ̀ ìtaniléjì súnà súnà ni ta fẹ́ pa nítorí súnà kan. adẹ̀ láǹfààní àti síbà ní sìn ẹ jẹ́ kí a máa fi tọkàntọkàn kí a máa fi ṣe ẹnìkan ló kọ ìbéèrè àwọn ìdílé àwọn obìnrin ẹ jẹ́ ká ọmọ rẹ̀ torí pé àwọn oyin láǹfààní àti ìwà dáadáa. wọ́n ní àwọn fẹ́ kí bá ṣàlàyé wọ́n yìnbọn lánàá á ní á ní kílẹ̀ kọ yìí o àbọ̀ ìgbọ̀ yìí o hinama yaqtub al-imam yuqallib al-imam nítorí sọ òye mi sọ̀rọ̀ dáa. ok ok náà nítorí kọ síbẹ̀ ni pé ká pàkíyèsí àwọn èèyàn pé màmá ń ṣe fúnbà lọ́wọ́ kéèyàn náṣẹ. èèyàn lè náṣẹ. ó kàn jẹ́ pé dáná bí kéèyàn máa ṣe ni pé kéèyàn máa jókòó báyìí. ọwọ́ àdínà ọwọ́ méjì báyìí kọ́ tí kìnìyí kọ̀ náà sí ẹ̀yìn yìí dé àmọ́ ti náṣẹ èmi ò mọ́ tẹ̀sẹ̀ nínà lópin ìgbà tí yóò bá ní kó nira bá àyàfi tí àdìsí bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ẹ̀ o ìmọ̀ bẹ́ẹ̀ ládìsí o tọ́wọ́n ládìsí wà lórí ẹ̀ àdìsí wọlé wà mẹ́ ẹ̀ rántí wọ́n ládìsí wà mẹ́ ó bá mú àrọ̀là inṣàlá ẹ bá mú àrọ̀là subhanaka allahumma wa bẹ́ẹ̀. okay. okay. iná là ń sọ pé téèyàn bá fẹ́ ṣe kó jẹ́ nǹkan tó ga là ń sọ bọ̀ tí ò bá rí ńkọ́ sàkégbà mi wà yẹn lè fẹ́ kírun kò ní láǹfààní àti nǹkan olóògbé bá tún tó bá tún tó bá wọn tó tún wálẹ̀ tó tún wálẹ̀ tó tún ó ju kó mọ̀ sí nǹkan kan lọ. والله تعالى على بصواب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب السلام عليكم ورحمة الله وبركاته